àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òtíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala ìjókòó tí a jókòó pẹ̀lú ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí abẹ́lú wa subhanahu wa ta'ala kí o máṣe àgbà lẹ́sìn ní ẹwọ́ wa tó ọjọ́ mélòó kan náà tí àti nínú àwọn ọmọ ìyá tí wọ́n ti pèpè ọ̀rọ̀ tí ń jàrọ̀ ìrìn yìí ayé wà wọn káwọn gbà wọn àlàyé kọ̀ọ̀kan lẹ́nu rẹ̀ aládùúgbò táwọn àwọn àgbààgbà fáà ti sọ láìmọye lórí ọ̀rọ̀ yìí nínú àwọn ulama kìbá tí wọ́n ti dá sọ̀rọ̀ náà àmọ́ látàrí pé awuyewuye ò lè má ṣẹlẹ̀ lórí mas'ala yìí gbogbo ọjọ́ tí àkókò rẹ̀ bá ti tó báyìí náà ni ó máa sábà bí awuyewuye èyí wọ́n wá pé àwọn tí wọ́n láwọn sáfẹ́ gbálàyé àtàkì jùlọ àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ náà tí wọ́n náà ń béèrè pé karamakumullah bá wa ṣàlàyé wíkẹ́ ọgọ̀rọ̀ ńgbà míì jẹ́ pé nínú ẹ̀kọ́ tó yẹ ká kọ́ ni àwọn tó lábẹ̀lẹ̀ ẹ̀lì kò dìgbà tí àfa àti ń kọ́ wa ń kéwú tó sọ̀rọ̀ sọ̀rọ̀ ká tó mọ̀ bí a dúró sí n tó gbọ́dọ̀ máa kàn wájú náà ni pé ẹ̀rí wo kódà káfà àti ń kọ́ wa ó mọ̀ dà sí rárá ẹ̀rí táwọn àfáà tí ń bẹ ta náà bá ti fi ń sọ̀rọ̀ náà èyí náà yẹ kó tó wá láti fi ní stand tí a bá ní abẹ́lúwa wa subhanahu wa ta'ala kó má ṣá la gbogbo wa kó mẹ́rẹ́ kẹlẹ̀ taqlidil a'ma ọlọ́mọṣá sàmì ẹnì àyè náà kó máa jẹ́kọ̀ọ́ fún gbogbo àwa tulab al-ilm gbogbo àwọn máa kẹ́kọ̀ọ́ tá a bá máa ń gbọ́ wá sí àwọn àfa káfà wa mẹ́ta sí mas'ala níjọ́ tá a bá rí pé mas'ala kan bẹ táwọn àfa kan bá ti sọ ń pa rẹ̀ tán sì ti mẹ́rin wá tán nífẹ̀ẹ́ inú sọ ayẹ́kẹ́ inú mọ̀ tó wa níjọ́ tọ́lọ́n bá wá láwa padà wá gbọ́ tàfa wa náà yíwa mọ jẹ́ pẹ́ẹ́rì tiwọn náà láàrin tí kì í ṣe páàkì tán tó dá sí ìlà tó mọ ibi tí àwa dúró sí àwa bẹ̀lú wa wa subhanahu wa ta'ala èyí táwa náà sọ olúwa wa dákun mọ́jà sọ̀fẹ́ inú ọ̀rọ̀ fẹ́nu ní máa ń kó bá gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ èyí tí ó lọ́hùn sọ tá nẹ́bí sọ òun náà ní kólú amáṣá àdarí wa kó máṣá àjò ti ẹnu wa jáde kí ni mas'ala òun gan òun náà ní sí yá mi yóò mú sábìtì fi ghairi mafturida alayna òun ní ká gbàwẹ̀ níjọ́ sátọ̀dé hmm, àwẹ̀ ọjọ́ sátọ̀dé tí èyí sí àwẹ̀ yìí tí olúwa ṣe ní ọ̀ràn yẹn lé wa lórí bóyá rọmọdọ́ọ̀nù tó lè àbí kọ̀dọ̀ owó parí rọmọdọ́ọ̀nù san la wá ń san padà tí èyí ṣe gbogbo àwọn eléyìí ìyá wa là ń gbàgbé ọjọ́ mi pàtàkì jùlọ léyìí tí yóò mọ àárọ̀fà tí ó tiẹ̀ wá fẹ́ bọ́ sí ọjọ́ ọjọ́ sátọ̀dé lọ́dún ni eléyìí bí kí kálukú náà máa wò pé kí ni yóò wá jẹ́ ọ̀rọ̀ lórí ẹ̀ ńlò làwọn dúró sí lórí ẹ̀ bó láti ṣe. ala kulli hal qad takallama alayhi ahlul àwọn onímọ̀ ti sọ̀rọ̀ lórí hadithi yìí fi ghairi ma majlis tí è ṣe ìjókòó ẹyọ kan mọ́ ó ní àwọn àfa àti fi dá sọ́rọ̀ yìí tó sì pé béèyàn bá wọnú àwọn pàtàkì lọ́la má ìrọ̀lẹ́ àṣírí wò ìmọ̀ye ọ̀rọ̀ náà ni wọ́n ti fi dá sọ́rọ̀ yìí àmọ́ kí ló bí gbogbo ẹjọ́ tó wà lórí mẹ́sàlá náà àdéhùn náà ni ti gbogbo wa náà ti mọ̀ náà ni àdéhùn ìyá wa as-Samma radiyallahu ta'ala anha alánàbùwà muhammad sallallahu alaihi wasallam ni la tasumu yawm as-sabti illa fima fturidu alaykum wa illam yajid ahadukum illa liha'a 'inabatin aw 'uda shajaratin falyamdaghu ọ̀rọ̀ yìí lágbára púpọ̀ lóòtọ́ bí yẹn bá wò ó kí ni túnmọ̀ hadithi náà níbuwa muhammad sallallahu alaihi wasallam ni la tasumu yawm as-sabti mọ́lá nẹ́bí ní ẹmọ́ gbáwẹ̀ ń jọ sátọ̀dẹ̀ ilẹ̀ àfi mafitoridọ̀ alaykum àyàfi yìí tó lúwa bá ṣe lọ́ràn yẹn lè yín lórí fa in lam yajid ahadukum illa liha àìnàbà ibi tọ́rọ̀ wà lágbára sínú aláàlẹ́bí dé kódà bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan ní yóò bá tiẹ̀ wá rí tí ó fi ṣàpẹẹrẹ bá ní ìgbà wíńdò sátọ̀dé kọjá pé kó wá máa lọ rí bu epo èso ẹ̀yìnàbì jẹ́ anábì ni kó máa lọ rí ṣe àwọn òun dàṣàdàrọ̀ kódà ká ní pẹ́pẹ́ di kan ní òun ní òjẹ́lẹ́nu tí pé àpẹẹrẹ pẹ́nu kó jẹun ó ti jẹ́ dẹ̀lí ìlú pé kó gbàwẹ̀ ànábì ní kó jẹ́ bẹ́ẹ̀ yìnyín ojú fi ń àkádà pa láàṣà gbọ́dọ̀ gbàwẹ̀ ń jọ sátọ̀dẹ̀ hadha al-hadith òun náà ló bí gbogbo ẹjọ́ tá a wá rí ti ń lọ lórí mọ́sálà ìgbàwẹ̀ níjọ sátọ̀dẹ̀ tọ́ ọ̀nà bá wá fi dá sọ̀rọ̀ yìí náà ni pé olúwa mọ́ṣáṣá nù hadith ti yake yìí mímọ aláṣẹ tàfẹ ìdí òrùjú ni pé àwọn afóòní hadith ulama onalkibar tí wọ́n ti lọ́nà mutaqaddimun ẹnu wọn ò kò lórí pé ṣáàdìfì yìí gan ti kọ́kọ́ rí ìdíjokòó wọn kọ́kọ́ rújọ́ díẹ̀ lórí yìí kódà nínú àwọn afáàkàn imam malik rahimahullah ta'ala àwọn ni hadithun kadhib aládìfẹ́ lè yọrọ ní kì í dọ́dọ̀ ànábì ara wọn tó wíwá nínú àwọn a sì nínú àwọn àfóúnlẹ̀ hadith àwọn ẹni pé àwọn ò ní pè ní irọ́ ṣùgbọ́n mo tọ́rìbù ni kí sì náà pè ní mo tọ́rìbù lọ́dọ̀ àwọn àfóúnlẹ̀ hadith tán bá ní hadith pa mo tọ́rì ó ní pé ńgbà míì tó wá di pé hadith ń gbìn kó má di pé ẹ̀rọ púpọ̀ ńbẹ̀ ẹ̀rọ lélẹ̀ yìí ó tún sọ báyìí irú hadith tó bí ìtẹ̀rọ̀bù tí wọ́n lò wọ́ ni pé bá a ti lọ́dọ̀ sọ̀mọ́ ló ti wáyìí sọ̀mọ́ àrúkọ rẹ̀ sì rí lọ́dọ̀ àwọn hadith kí wọ́n ti fi rinlẹ̀ ọkọ̀ méjì náà ṣàfihàn sọ́dọ̀ rẹ̀ àwọn kan ní ìtumọ̀ rẹ̀ ní bahiyya bintu bintu ah, bahiyya tó bintu bùsùn àwọn kan sì ní bahima ló kọ rẹ̀ bí kì í ṣe bahiya ala kulli hal asọ̀mọ́ òtán tẹ yìí lákọ̀bù ní yóò kì í ṣe ó kọ so either bahiya àbí bahima ń láwò kọ rẹ̀ sí. àwa ní bahima láàrin ibì kan níbòmíì a abdullahi ibn busr

ṣùgbọ́n lóòótọ́ ọ̀rọ̀ nífẹ́ jọká fẹ́ pè ní ìtìrọ́bù lóòótọ́ ṣùgbọ́n ètò ilé kìí pé hádà ìtìrọ́bù láyò afẹ́lúfẹ́ sí àtìlhadif èyí tẹ́ tí ò fi lápá ń gbé kálábí fi lálàáfíà ní pé ẹ bàbá ní sọ̀mọ́rù ìsàábí ní sọ̀mọ́rù bàbá ní Abdullahi bin Busr sàábí lòun náà bàbá ní bàbá wọn ló gbà wà sàábí tó kí gbogbo mọ̀lẹ́bí wọn hadith tó náà pé ẹnìkan náà yóò gbà wá láàrin wọn a tó ń bọ̀ sí wọ́n tí ẹni pa wá lè wo jẹ́nu gbogbo àwọn sàhábà fi kọ́ tùmọ̀ ọdún wò ṣe yí tó lè mú wa mọ́ gba ìtìrọ́bù mí ni pé káná dákọ ẹnìkan tó yẹ pé ni tó yẹ ká ṣẹ̀ṣẹ̀ wádìí pé sẹ́ni eré ni sẹ́ni tó gbádùn ni ṣé fẹ́ kọ̀ ni ó láti wá torí ẹ̀sọ̀ torí pé àmẹ́ni yìí àlè àmẹ́ni àwọn wọ̀nyí àbí èso nì tó bá yẹ pé nínú àwọn sàábé náà ti ní àfọ́jú lé nínú asáàbì rasulillah èyí wò tó ká torí ẹ̀gbá àdéfì lọ àníṣe ìwọ́n máa kẹ́kọ̀ọ́ kẹ mú àǹfààní òní bí wẹ́lẹ́ yìí so ìdí ló jẹ́ pé hadal iftirọ́ ẹ̀là ní lóòótọ́ àmọ́ ẹ̀là tọmọkẹ́ ìrọ̀kọ̀ bẹ́ hatin fi ṣe hati hadal hadith kò kó bá kàdéfì ìlú lálàáfíà ìyẹn ò jẹ́ ká táwọn àfáà mi tó pè ní tìrọ́bù ẹni tó pè ní kazibu ìgbìyànjú náà lè gbìyànjú mímọ̀ náà ni kódà arínú àwọn onímọ̀ tí wọ́n pè ní hada hadith mansukh yóò nìkan tí àfà wà imam abu dawud rahimahullah tí àwọn dúlé lórí nù pé hadithu yìí mansukhu ni ṣùgbọ́n ala kulli hal kí a má kàn wọnú ìmọ̀ hadithu jù lórí ọ̀rọ̀ ni ìta rí ni pé hadithu yóò sì gbádànù ó lálàáfíà tọ́jú ànábìwá muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ tí ó sì gbádànù tọ̀kọ́ bá lálàáfíà bẹ́ẹ̀ kódà tún rí ń tẹ́lùmí ó tún ní èyí gbogbo àdísì dá ló ní islam náà ló wà ní bukhari àti muslim èyí tí kí àdísì kan máa bẹ́ nínú sahihul bukhari a ipò kan ní nǹkan tó máa ń jẹ́ tí tó máa ń ṣe taqwiyatul hadith aksar min ghayrihi yóò kàn fún àdísì lágbára sí ni kò túmọ̀ sí pé tá a bá ti bukhari àbá aládìsí nu muslim káwá ní ajẹ́pá àdìsí ní orí bí jòkó dára kò pọn dandan káàdì ní bukhari àti muslim gbogbo àwọn tíra tó kù náà kó tó bá hadithiya náà ni wọn tíra tó sì rí bí jòkó táwọn afáàsì mọ́ mú mọ̀ jáde nù wọn ni àwọn èyí tó kù náà a máa ń bo lọ́rọ́ kan wà ní pé bàbá wa aládìsí wa lálàáfíà bẹ́ẹ̀ tààlẹ́ àtàláwọn tán ní tùrọ́bù ń ta ní tùrọ́bù ní láyò asìròfin sihhatul hadith in tí ó wà kù ní pé kí ni fiqhu hadhal hadith kí lágbóyé tó yẹ ká wá gbóyé níbi hadith yìí àṣẹwárí bí àgbóyé tá àgbóyé òun wá ní àwọn àfáà àti wá ní àwọn ọ̀rọ̀ tí ó pọ̀ púpọ̀ nínú ẹni tọ́nà sí ní kó champion ọ̀rọ̀ lásìkò tá wà yìí wọn náà ní shaykhuna al-muhaddith al-mujaddid al-allama Muhammad Nasiruddin al-Albani alayhi rahmatullah ah, ọlọ́run ní àwọn ni kí wọ́n gba wájú bí àdífì lákòókò tá a wáyé pẹ̀lú pé a ah, lórí àdífì eléyìí táwọn rí yìí a ah, àwọn ò ní lọ́wọ́ sí kí mùsùlùmí kò mọ lóhun gbàwé ìjọ sátọ̀dé kò sí ọjọ́ tó lè wó jẹ́ àní àwọn ó bá jọ àràfà ń kọ́ ní ò bá àjọjọ́ àràfà kò bá àjẹ́ ọjọ́ aṣọ́rọ̀ kò bá àjọjọ́ táṣọ́ gbogbo orú ọjọ́ tó bá lè wó jẹ́ tó bá ilé ti bọ́ sọ́jọ́ sátọ̀dé wọ́n lẹ́yìn ògbọ́dọ̀ gba àdífì àwọn dúró lórí ẹgbẹ́ èyí wà fà káwọn àfà tó kùnà wà dìde pé a ọ̀rọ̀ tẹ́wì ọ̀rọ̀ yóò kù díẹ̀ ká tó àmọ́ kí ni fíkíù tó àbá fi gbọ́ hadith yìí yóò kí bẹ́ẹ̀ ló yẹ kí gbogbo wa ó fojú wò dáadáa yóò náà sì ní sin ìgbẹ́jọ́ àkọ́kọ́ bí hadith yìí lálàáfíà ṣùgbọ́n hadith yìí nídìí ká fàgbọ́yé gbọ́yé ká gbọ́yé dáadáa nítorí pé tá wo hadith gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Sheikh Al-Albani rahimahullah tí àwọn náà dóre lórí wọ́n fi fẹ́ ló sọ tán sọfá pẹ̀lú pé káwù bọ́rọ̀ ní ti wá pé látàn súnmú yawma sabt ẹmọ́ gbààwẹ̀ yawma sabt ó dìídì yẹn ni ọjọ́ tó bá ti ń jẹ́ sabt ẹ̀ gbọ́dọ̀ fi gbà rẹ̀ ìgbà náà bí ó tó wá yọ ọ́ lẹ́ńbẹ̀ ó wá ní illa fi mafturidu alaykum àyàfi tó bá jọ ìrìnyàn tó lúwa ṣe lọ́rọ̀ yẹn lẹ́yìn lórí ẹ máa wo kárìbà ní dúró ń ta fẹ́ gbọ́yé àti gbọ́yé kẹ́ẹ̀tù lè wá gbọ́ yí dáadáa ànádùwá ni wà illam yajid ahadukum illa liha'a inaba tẹ́nìkan sọ ní bá ti wá pé kí mo lè jẹ lémi sátọ̀dé tí ó lè jẹ́ pé wọn ò gbààwẹ̀ kò wá rí tí ó jẹ kò rí tí ó mu kò rí nǹkan tó lè jẹ tó lè jápẹ̀rẹ̀ pé kò gbààwẹ̀ ẹ bọ́nu gbó mọ́ wági ewé kan mọ́ lọ́rí jẹ tọ́ba ilé ti jẹ ewé òun jẹ pé àjẹpé ń gbààwẹ̀ ìjọ náà sáré pé tíyẹn bá ń wo bẹ̀rù tíyẹn bá ronú sí dáadáa pé akíwá lè le tó báyìí kìkẹ́ ilé jẹ́ pé gbàwẹ̀sẹ̀ àlẹ́ ọmọ lọ́rí wájú tó ọmọ bùjẹ ẹwọ nǹkan bá kìí ṣe ká mọ̀ lọ́rí bugi jẹ́ bí ti wèrè kọ́ igi kọ́ lànàbì fẹ́ ká jẹ mẹ́ ó kàn fi ń rinlẹ̀ fún wa ni pé alẹ́ ẹ̀ta gbọdọ̀ gbàwẹ̀ ìdínà ló jẹ́ sẹ́ṣẹ́ náà Sheikh Al-Albani alayhi rahmatullah tí wọ́n dúró lórí ipá gbọdọ̀ gbàwẹ̀ lórí àmọ́ aláì tẹ́rí tán bá takú ti hadithi agbọ́dọ̀ mọ́ fún wọn ni pé èèyàn gbọ́dọ̀ firú eléyìí sọ̀rọ̀ káwa ní sọ̀fẹ́ ẹnu mọ́ ẹ̀yin ò gbọ́dọ̀ mọ́sílẹ̀ ilé ìṣòro káwá ní ẹ̀ ó ṣàfẹ́mọ́ dáyàtọ̀ láàrin àwọn èèyàn pé ọ̀rọ̀ tí ẹnìkan ní máa ń yẹ pẹ̀lú báńdẹ́bì ti gbọ́rọ̀ ìkàlẹ̀ tó yẹ pé àwọn gbà kó lálàáfíà táwọn àfà àwọn tó ti ní ò lálàáfíà awo gbogbo àwọn ẹ̀rí tán fi lọ́wọ́ àdífẹ́ yóò lálàáfíà àwọn ẹ̀rí ọ̀hún òdi díjòkó dáadáa kódà ìtọ́rọ̀ rí bá tún súnmọ́lé díẹ̀ wọn náà dàbí imam abu dawud rahimahullahu ta'ala ti ṣe sáà ni táwọn tiẹ̀ tún sọ pé bí yàmọ̀ nsúkò ni kí wọ́n ní ò bá tún súnmọ́lé àmọ́ kéèyàn tó lè sọ pé nẹ́tùkù ṣẹlẹ̀ àwọn nǹkan kan ó ti kọ́kọ́ mọ́ rọrùn náà kátó lè nígbà ìpé mansukh ní hadithi nígbà tá àbá lè ṣe jáàmù ó pẹ̀lú hadithi mi tó bá tààrọ́dọ́ pẹ̀lú látọ̀ ní pọ́wà mansukh ṣùgbọ́n àwọn ẹ̀wù pẹ̀lú báwọn ṣe wá dúró ti hadithi wọ́n rí nǹkan dúró tì wọ́n sì rí nǹkan gbáralé nítorí pé ọ̀rọ̀ ní kọjá ń tàṣọ pọ̀rọ̀ ìfẹ́ nu èyí nǹkan kọ agbègbè kan agbègbè míì táwọn tún wá wò Sheikh Al-Albani alayhi rahmatullah àwọn wá ní pé lópin ìgbà tó ṣe pẹ́ nu tá nábì yọ lẹ́nu pé illa fi mafturidu alaykum ó lọ sí gbogbo ọjọ́ tí yóò bá gbàwẹ̀ ìjọ náà ó gbọdọ̀ jẹ́ pé tí ó mú àwẹ̀ nì lọ ni pé tá a bá ti ń bí pé ṣáwẹ̀ tó lùwá sí lọ́ràn yẹn ni tó bá ti ní àwẹ̀ tí mo fẹ́ gbà yí wájìbù ni fáàrúdò ni àmọ́ àgbà lọ kò sọ́dọ̀ òṣọ́rọ̀ mẹ́ tó máa kú tó àwọn dúró lórí ẹ̀ báwọn pé ayáàfi tó bá ṣe pójú ọ̀ràn yẹn kíkẹ́ bá nẹ́bì ti sùn ṣùgbọ́n kí wá ló mọ àwọn àfáà yòókù táwọn náà wá takò wọ́n ṣe wá takò wọ́n lábílẹ̀ kí gbogbo àwọn àfáà ìsìláàmù tí wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí aláṣẹ àti inú tàbí dúpẹ́ fọ́lọ́ ní pé kò sónífẹ̀ẹ́ lọ́nà gbogbo wọn àwọn náà wá padà sínú àwọn olùsúsù ní pé akaramakumullah sheikhana muhammad nasir dalban rahimahullah èyí tí ẹ mọ̀ wí yìí ó mọ̀ takun tó pọ̀ nínú ọ̀rọ̀ ànábì míì torí pé ta bá kàn dúró lórí eléyìí nìkan bá ti ń wò lọ́ọ̀kan yìí èyí tó pọ̀ nú ọ̀rọ̀ alẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam tá ànábì tó fi pa wá láti ẹ̀ka gbáwẹ̀ pò láti wá fẹ́ fi irú àwọn yìí sí irú àwọn wo aráàdì sàfà wa Abu Hurairah àfi kálẹ̀ bá gba ọjọ́ kan ṣáájú jọjúmọ́ tán bá sì lọ́jọ́ kan ṣáájú jọjúmọ́ àlàyé ọjọ́ kọ̀míìsù ní ọjọ́ tí ń ṣọjọ́ àlàmísì àwọn ìyàwó máa ń bá àdá anábì wá tó fi lẹ́yìn bí àdìsá ló ìlera yìí pé àbí tẹ́ ẹ bá gbọ́jọ́ kan lẹ́yìn rẹ̀ ẹ̀sìn mọ̀ wa kò sọ́jọ́ tí ó jẹ́ náà kọjá ọjọ́ sàbùtì tó bá ti wá jẹ́ bẹ̀ pa anábì ní tó lè sọ àwọn ẹjọ́ sábìtì tí yẹn bá ti wá lóun gba sábìtì kó lè bá sọjú máa di ẹ̀tọ́ ìdákùnjẹ́ mọ́ sábìtì tán ni a mọ́ fi gbà rẹ̀ náà lànà bí mọ̀ tó la tó fi gbà ká lè fi jẹ́ kí friday ó mọ̀ lílọ yìí ìyún làwọn afáàlú jẹ́ àwọn òpéyà ah, a jẹ́ pé látẹ̀sùn mú yóò mọ̀ sábìtì tá àti tó wá lè jẹ́ pé yẹ́wò mọ̀ sábùtì tí yẹ́wò mọ̀ lùdúmọ̀ àwọn ti gba wájú ẹ̀ ń kọ́ àti àdífì tàbúrò rírà yìí yóò jẹ́ ká lè wò pé àtijọ́ sábùtì tá ànábì ń sọ àgbóyé tó yẹ ká gbóyé ń bẹ̀ kì í ṣàgbóyé kí kẹ mọ́ gbàwẹ̀ ń bẹ̀ rárá àṣàgbóyé mọ́ dá fi gba ààwẹ̀ lágbóyé ń bẹ̀ pẹ̀lú àdífì àbúrò yìí hadith Abu yìí tún wá mú ó ní àdíṣe ti yá wájú wérí yà radiyallahu ta'ala anha tó jẹ́ yàwó àdẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam tó sì jẹ́ yà fáwọn mu'minin òdodo kí ni àdíṣe náà àdẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam wọlé tó yà wájú wérí yà wọn bẹ́ẹ̀ nílé jọ́ náà wọ́n gbààwẹ̀ ọjọ́ náà wájú jọjúmọ́ àdẹ́bùwà ń béèrè pé asumti ah, an ńgbà wọn gbààwẹ̀ jọjúmọ́ àmì sí sọ gbààwẹ̀ lọ́la ni ọ̀la tí sì ń jẹun jẹmọ́ ọjọ́ òun ni ó jẹ́ ìyàwó mọ̀ ọjọ́ sátọ̀dé yìí kọ́ látìlá ìyàwó tún ní ìgbàwẹ̀ lọ́la ànábìnrin tó bá rí bẹ́ẹ̀ fa àfúté yìí yá mọ́ túnú yá mọ́ ọ̀ nílé ìgbà kí ló dé tó fi jẹ́ pé yá mọ́ túnú ni pé ńgbà friday nìkan ní ó padà wá fẹ́ jẹ́ pọ̀ fi ni àṣà ànábì ò ní sọ pé yá èyí ò jẹ́ ká lè mọ̀ mọ̀ pé àṣẹ mọ́ gbàgbé ẹjọ́ sátọ̀dẹ̀ ìmọ̀ ń jọ pé mọ́ da àgbàmọ̀ ní wí torí tàbúrò rẹ̀ rọ̀ lárí títí ìyá àwájú wéríà òun látọ́rí ọ̀kan tó ó ti di mélòó báwọn ó di méjì àtúwárí ní tó tún wá sọ tó tún jọrú eléyìí náà òyìn náà sì tún lọ pẹ̀lú àdífì ìyá wa sọ máa tó yẹ pé ọ̀rọ̀ látẹ̀sùn mú yóò mọ̀ sáàtì ilá mọ́ sórí lọ àlékùn wọ́n nítorí pé ń jọ́ kan níbuwa muhammad sallallahu alaihi wasallam bẹ ìyá ìwà wọlé tó ànábì sallallahu alaihi wasallam wa huwa yataghadda ànábì sì ń jẹun ọ̀sánjọ́ náà ọjọ́ náà wá jẹ́ wa dhalika yawm as-sabt wájọ́ sátọ̀dẹ̀ ànábì wá ń jẹun ọ̀sán faqala ànábì wá sọ fún yáyì pé ta'ali fakuli ọ̀ ah, ti súnmọ́ yà ní ọwá jẹun faqala ti inni sa'ima ah, yóò lè mi ò jẹun ìmígbàwẹ̀ faqala laha gbọ́nà dáà náà bí ó kọ̀kọ́ sọ ya ìlẹ̀ pé ṣóǹtì án ṣọ́ọ̀bà rẹ̀ lánàá ni ẹnìkan bá ó náà sí ààwẹ̀ tànáà ló lè sọ tì ní ìdẹ̀tọ̀ fún ọ fàkàálàtìlá ó ní ara yìí gbà rẹ̀ lánàá fàkàál anábì ní fakúlì yàmọ̀ jẹun tó bá rí bẹ́ẹ̀ oúnjẹ rí yàmọ̀ jẹ fa iná sí yàmọ̀ yẹ òun sábùtì láàlákì wà láàrẹ̀ ó nítorí pàwẹ̀ ọjọ́ wàlá alayki kò sì ní jẹ́sẹ̀ fún ọ ẹtún wọn kan mẹ́wọ̀n ẹtún wà hadith eléyìí o àmọ́ká ìparí rẹ̀ yìí à ń bọ̀ wá sọ̀rọ̀ nípa ẹ̀ létà insha allah ọlọ́mọ ṣàgbà wá láyé èyí tá àkọ́kọ́ mú láàrin òní pé gbólóhùn tá ànábì kọ́kọ́ sọ pé sóòtì àrùn sọ̀gbà rẹ̀ lánàá ni lóòótọ́ àwọn ìwáyà kan wà bó jẹ́ kí ń gbà táwọn wá ṣàlàyé rẹ̀ níbi táwọn wá mú pẹ̀lú àwọn tàlàmíz wọn ni pé ah, ẹwùn táwọn lọ́bí fi parí ẹ̀ pé láàlákì wà láàárẹ̀ èkì àti ń bọ̀ wá bẹ̀wọ̀n insha Allah ta'ala ṣe lè kọ́kọ́ jẹ́ àgbóyè kẹta àwọn àfáà fi wò pé bàbá wa fi rú ilé ìwò a jẹ́ pé àdéhùn látẹ̀súnmú yóò ta tó fíkì ní ìwò náà alábùwà muhammad sallallahu alaihi wasallam anábi ni ahabbu siyami ilallah siyamu dawud ó ní ṣe rí àwẹ̀ tọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí jù lọ nípa ọmọ èèyàn ọmọ ènìyàn ń gbà àwẹ̀ lórí ilẹ̀ àwẹ̀ tọ́lọ́run wá nífẹ̀ẹ́ sí jù lọ àwẹ̀ tọ́mọ ènìyàn máa ń gbà ó ní siyamu dawud ó ní àwẹ̀ tá nàbí wa dawud máa ń gbà bóòlù ànábì dawud ti wá máa ń gbà kana yasumu yawman wa yuftiru yawman láti torí pé ń máa ń gbà àwẹ̀ ọjọ́ kan wà yóò fèrò yawman yóò tún wà máa túnú ọjọ́ kan ẹwùn kan bẹ̀rù yasumu yawman yóò gbàwẹ̀ ọjọ́ kan wà yóò fèrò yawman yóò gbàwẹ̀ ọjọ́ kan bí èèyàn bá sì fẹ́ gbàwẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì lásán kámọ̀ ilé ẹ̀fọ́ ọdún kan gbà láàrin ọ̀sẹ̀ méjì bọ́ sí àkọ́kọ́ ò bá bọ́ síjọ́ sátọ̀dé lọ́sẹ̀ kejì jọ sátọ̀dé ni ó bọ́ sí torí tó bá gba one day on one day off one day on wọn tí ọjọ́ sátọ̀dé àkọ́kọ́ bá bọ́ sí off tó fi gbàwẹ̀ sátọ̀dé tí ó tẹ̀lé yóò bọ́ sí on tó fi gbàwẹ̀

àṣàwẹ̀ ọjọ́ sátọ̀dẹ̀ ìta nínú ń sọ̀hún ká fẹ́ dá sátọ̀dẹ̀ ìfigbà àwẹ̀ nígbà apáṣẹ fún sátọ̀dẹ̀ ní lápẹ́lẹ́ nígbà apáṣẹ ṣe tààdéhùn yawm sábtì ká ìṣe fún sábtì lápẹ́lẹ́ ìlànà àwọn yahudi ni kìí ṣe ìlànà tàwa mùsùlùmí a sì mọ yapa wọn ni yíò láfà sí gbọ́yí mẹ́wọ̀n pé àbùkátà sí istisna látọ̀dà nàbùwà muhammad sallallahu alaihi wasallam ká ní ṣíṣe ni ó bá jẹ́ pé àfi ká má gbààwẹ̀ níjọ́ sátọ̀dé ọkàn tó inú nǹkan míì tó yẹ ká wá wò ní pé anábùwá Muhammad sallallahu alayhi wa sallam nínú táwọn ìyàwó ànábì fi rẹ̀ lẹ́fà ànábì tánítà ànábì bá gbààwẹ̀ ṣàbán yóò gbà á kódà ń bí ẹgbà wá kan wọ́n ní ó gbà á gbogbo ẹ̀ pátá àrí ìwáyà tó gbowó àwọn àti ìwáyà tó ní pé ó gbà àyàfi díẹ̀ tọba tó wá bẹ́rẹ̀ ànábùwà Muhammad sallallahu alaihi wasallam ńlá ànábì ó mọ̀ gbà òṣè sí ẹ̀fẹ́ lè mọ̀ wò pé ah, ànábì ètò ìtùnú rárá ẹmọ ìwọ̀rú gbọ́ wọn àhàdìsì báyìí ó tàbí fèmí takùnú pé ànábì káàlẹ̀ títí títí àwọn èèyàn ní ó mọ̀ sọ wípé láàyò fìtèrè ó ànábí òmọ̀ ti fẹ́ sọ gbogbo ayé dé àwẹ̀ kó kàn máa fi gbàwẹ̀ nìkan ànábí a sì tún mọ̀ túnú gbà ní débi pé àwọn èèyàn mọ̀ sọ wípé ah, láàyè sọ ó dáìpé ànábí ò fẹ́ mọ́ gbàwẹ̀ mọ́ ó dáìpé ó fẹ́ mọ́ túnú lásìkò yìí tó àsìkò tá ànábí fi wọ́n gbàwẹ̀ gbàwẹ̀ gbàwẹ̀ gbàwẹ̀ hátà yóò kọ́ láàyò fìtèrè táwọn èèyàn fi mọ̀ sọ wípé láàyò fìtèrè ṣé àkókò yìí á ó yẹ kó ṣe pé sátọ̀dé mọ̀ ń yọ lẹ̀ káṣíìrí ṣèṣin láwòye náà ìsìtìfìnà òbáyìí kódà anábùwà Muhammad sallallahu alaihi wasallam anábì tún wá encourage wa lórí àwọn àwọn àwẹ̀ kọ̀ọ̀kan gbogbo bó ṣe yẹn encourage wa lórí àwẹ̀ ọjọ́ àràfá tó súnmọ́ wa yìí tí gbà nílé mọ́ kó ti wá àwọn àhàdífì èyí ń torí àkókò torí àfẹ́ kí ọ̀rọ̀ yìí náà àfẹ́ kó gùn jù kàtàn fẹ́ pé ẹ̀kẹ́kàn mọ́lẹ̀ ẹgbẹ́gbẹ́ mọ́ akẹ́kọ̀ọ́ ẹ gbọ́dọ̀ láwọn pọ́ìntì kọ̀ọ̀kan lọ́wọ́ lẹ́yìn bá fẹ́ dá sírú ọ̀rọ̀ mímọ̀ báyìí ó gbọ́dọ̀ jẹ́ pé ìmọ̀lẹ́ dùn lórí ẹ àmá ń la kàn sí ń sáré mú gbogbo àwọn ọ̀rọ̀ yìí wá káwọn anábùwà Muhammad sallallahu alaihi wasallam ó encourage wa lórí ọ̀rọ̀ ká máa gbàgbé ọjọ́ àràfà ó encourage wa lórí ká máa gbàgbé ọjọ́ àṣúra ó tún sọ pé la la aṣọ́mọ́ni ní tààtà wọ́n tó wáyé kí mo tún lọ́dún tó ń bọ̀ ní ọjọ́ aṣọ́rẹ́ possibility kó sì bọ́ sí sátọ̀dé wa ànílẹ́bí ò wá ṣe ìṣẹ̀sìn náà rí ká mọ gbọjọ́ mẹ́wàá àkọ́kọ́ rẹ̀ possibility kó bọ́ sí sátọ̀dé wà tí sẹ́ẹ̀bìlì hijja wọn ni ká bí ti ṣe olórí fine ààrí hadithi tó lámọ́lẹ̀ fún wa pé ká mọ gbà wẹ́ tí sẹ́ẹ̀bìlì hijja ààrá hadithi tó lámọ́lẹ̀ fúnra wa rọ́bà tí hadithi tó lámọ́lẹ̀ ni eh, iṣẹ́ olóore tó dáa jù ànábì tó wá lámọ́lẹ̀ fún wa páwẹ̀ gbígbà ni àwọn àhàdíìsì tó wá pọ̀ lórí eléyìí bí ká nábì níyẹn bá gbàwẹ̀ ọjọ́ kan fún ọlọ́run ọba ọlọ́run ó gbé jìnnà síbi náà fún nǹkan bí sab'ina kharifa ní ó fi jìnà sí náà tẹ̀fítẹ̀fí gbogbo rúbẹ̀ anábì ó mọ̀ ṣe ìsiná o ilá yóò mọ̀ sábà wọ́n ó yẹ ká rẹ̀ tí ó mọ̀ bí wá pé ah kí ló dé ta tiẹ̀ wá ń tẹnu mọ́ ó yẹ ká nẹ́bí ó ṣe ìsiná o ilá yóò mọ̀ sábà ẹ̀ torí ká rí tó bá ti wá rí pé òfin yìí ó ti lọ forí gbá nǹkan kan tó jẹ́ ìwọ̀ àbí yóò padà kó bá nǹkan kan tó jẹ́ ìwọ̀ anábì ó ti lè ṣe ìsìn náà pé àyàfi nǹkan báyìí o ọ̀rọ̀ tá à ń sọ yìí o ẹ gbọ́dọ̀ tó débi nǹkan báyìí o hadith kan bẹ́ẹ̀ nù Abi Dawud hadith afáwa Laqit ibn Sabir radiyallahu ta'ala anhu Laqit ibn Sabir ó ní kuntu wafida Banil Muntafaq ó lóun jẹ́ ẹ̀hún wà pẹ̀lú àwọn Banil Muntafaq níjọ́ náà tóun jẹ́ gẹ́gẹ́ bí ẹni tó taari wọn wá sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn Banul Muntafiqi yìí laqitu ibn Sabira wà ń bẹ láàrin wọn wá sọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn adọ́dọ̀ ànábì nígbà tí wọ́n dọ́dọ̀ ànábì wọn bá ànábì ńlẹ̀ àwọn abáyà làwà Aisha ẹ mọ́ dé ọ̀rọ̀ yìí o nígbà tí wọ́n bá yàlàwà Aisha radiyallahu anha yàlàwà Aisha bá wò pé àwọn pèpè àwọn fún wọn àwọn náà bá dé wọ́n jẹ́ ànábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam pé a ah, ẹ ti dé ah, ẹ̀yìn rẹ̀ asọ́bùtún ṣe àǹtàlẹ́gọ́ bí wọ́n mi ṣe àti ẹ̀wà ti rí nǹkan jẹ rárá ṣe omíra ọlákùnbè ṣe ṣe wá ti fún yínkan kan jẹ́ ah, àníbẹ̀rẹ̀ ní ilé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam anígbà táwọn wá ń bẹ̀bẹ̀ ọ̀rọ̀ ní pọ̀ ọ̀rọ̀ ní débi wọ́n pẹran fún wọn gbọ́ ọ̀rọ̀ nílẹ̀ májá àti ìyà wà iná fi lisaniha shay'a ya'ni al-badha ó níyàwó mi tí mo sì léyìí ẹnu rẹ̀ ọ̀rọ̀ bú ní máa ń jáde lẹ́nu kò mọ̀ọ́rọ́ sọ sọ́kọ kò mọ̀ọ́rọ́ sọ ànábì nípa tó lẹ́kàn ìdán tó bá níbẹ̀ kọ́lẹ̀ ńgbà tí ò bá ti mọ̀ọ́rọ́ sọ ó níyàwó ló ojúṣe ọlọ́run ọba inna laha suhba wa li minha walad ẹni táwọn wí yìí èmi àti ilẹ̀ lámọ̀jọ́ wa jọ máa ń jáde náà ní ara wa àmọ́ kó dàgbà rí ànábì ó tún bímọ fún mi dáadáa ànábì tó bá rí bẹ́ẹ̀ ìwọ náà yà ṣe wá àṣìfúngbà náà bá sọ̀rọ̀ kó lè mọ gbọ́rọ̀ rẹ̀ tó bá ti bá sọ̀rọ̀ tó bá pé obìnrin lè lòun náà fẹ́ jẹ́ yóò padà gbọ́ sí ẹlẹ́nu àwọn ìbéèrè ó nídìí tá a ṣe mú àwọn ìbéèrè káwò pé ah, àwọn ìbéèrè táwọn nìyí ń béèrè kò jọ mọ́rọ̀ tá a fẹ́ padà fẹ́ yọ jáde inú ẹ̀ ó béèrè ọ̀rọ̀ ìyàwó ó parí ọ̀rọ̀ ìyàwó tán ó bá tún lè rà náà rí àkùbérù ní àánilèwòdò ṣàlàyé fún mi nípa bò láti mọ ṣàlùwàlá kẹ́lí mọ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ kò jọ mọ́rọ̀ àwẹ̀ rárá ó tún máa orí tó ànábì tí wọ́n sọ̀rọ̀ àlùàlá fún ànábì wọn ni asibẹ̀rẹ̀ lòwòdó àpọ̀ọ̀bá mọ́ ṣàlùàlá mọ́ ṣàlùàlá àti jẹ́kálùàlá rí mọ̀ yẹn jú dáadáa wọ́n kọ́lẹ̀ ànábì wa muhammad sallallahu alaihi wasallam oun tó bá ti ń ṣàlùàlá rárá wọ́n kọ́lẹ̀ bẹ́yìn náà àṣọ rẹ̀ àwọn ọmọ ọ̀ka rẹ̀ jẹ́ kó rí pọ̀n ya ọmọ ọ̀ka rẹ̀ dáadáa ànábì tó bá ti wá ń ṣe bẹ́ẹ̀ muhammad sallallahu alaihi wasallam ó wà ní wà bá lè kó fi ti wá ń ṣàlùàlá tó fẹ́ mọ́ fín mú anábì ní máa símú rẹ dáadáa máa fi ṣìṣà máa fi omi símú kómi rẹ kómi àlùalá rẹ jẹ́ kó máa dógóńgó kó fa omi símú kó fẹ́ wọ agbárí débi tí ó lọ dá yìí lọ́nà fún anábì ní ilà antakuna sọ ìmà bí táwọn lọ́nà o ibi tó ti ní máa fi omi símú dáadáa ni pé àfitọ́ bá ń gbààwẹ̀ nìkan ẹ̀wọ̀n gan àwọn ẹni àkókò táwọn ẹni yìí wá ìkéṣe ní rọmọdọ́rùn náà wá o táàbá lọ́lá pọ́n wà ní rọmọdọ́rùn jẹ́ ká nẹ́bí mọ́ ṣe náà níjọ́ náà àwọn ẹni ló gbà ọ̀rẹ́ oúnjẹ fìmọ̀ pé wọ́n gbà ọ̀rẹ́ ni pé wọ́n fún wọn ní nǹkan pàpàdé wọ́n sì jẹ́ anábì kan tún béèrè pé àwọn ah, fún yín làwọn ti fún wa àwọn tó jẹ́ anábì tó léyìn tó bá ń pẹran fún wọn tó pẹran fún wọn wọ́n tún jẹ́ ránjọ́ náà kẹ́lẹ̀ mọ̀ pé wọ́n ti nú àwẹ̀ àmọ́ là pé òfin àtẹ̀kọ́tà nábì ń kọ yí pé wọ́n bá lè fi lè sìn ṣáà àlùwà láàrẹ tó ọba ń ṣe jẹ́ kó mi tó ọmọ fi sí mòrí ọmọ dógóńgó àyàfi tó ọba ń gbàwẹ̀ nìkan èyí ò jẹ́ ká mọ̀ pé ah, ẹ̀rí pàdánù bí ṣe ṣe sí torí pé kíní wọn kò bá wẹ̀ ànábì tètè sọ pé ẹ má máa gbà má máa fi omi rẹ̀ sí mú dógóńgó kó má bàa bà àwẹ̀ rẹ̀ jẹ́ àti sínú àwẹ̀ àmúlakọ́rọ̀ yẹn pàtàkì àṣé ká ní ìmọ̀gbàwẹ̀ ń jọ sátọ̀dé ká ní bẹ́ẹ̀ náà ló ṣe lágbára tó ni ló ṣe jẹ́ pé ọjọ́ kìí ṣe kí wóyà àdágbà pàǹgbé tóbi lànàbí sọ ni gbogbo ọjọ́ tà nàbí bá ti sọ̀rọ̀ pé ẹ máa gbààwẹ̀ ọjọ́ àràfà o ẹ máa gba báyìí o yóò ti wọ́n sọ pé ilà ayakú na yawma sábùtì ẹja ronú sáyé dáadáa jẹ mọ́ gbogbo ọjọ́ lànàbí ti wọ́n ní pé ilà ayakú na yawma sábùtì tó bá ti ní àwọn ẹjọ́ àràfà yóò kán fèrè sanata almadiya wa sanata alqabila tó bá ti ní yóò gbà yóò pa àwọn ọdún tó lọ́wọ́ àtòlùsọ ilé síwájú yóò palẹ̀ wọ̀sánà ló mọ́kànlá ọdún tó ń bọ̀ yóò tún pa rẹ̀ yóò pa ìṣẹ́ rẹ̀ náà rẹ̀ anábì ó ti mọ̀ ní ilà ayàkó ní ẹ̀yà ọmọ sábàtì bí ti ní a máa gbàrẹ̀ ọjọ́ mẹ́ta ní oṣù àyàmùl bèèdè ó ní a máa gbàrẹ̀ ọjọ́ mẹ́ta kódà tún àwọn àfà àti láwọn tí wọ́n ní pé ọjọ́ mẹ́ta tí ń sọ náà ni ayyamul bid ala kulli hal káàkiri ní ayyamul bid náà ni ayyamul bid ńgbà sábà mọ̀ lónú ayé àmọ́ rí tí ó bọ́ sọjọ́ sátọ̀dé ó yẹ ká rí stis náà wò pé illa an yakuna yawma sabt gẹ́gẹ́ bá ṣe rí stis náà wò pé illa an takuna sa'ima ìdán ẹjẹ́ ká ronú sáàrin ìdáadáa jẹ̀mọ́ yíò láti mọ̀ pé látàṣúmù yóò mọ̀ sábtì ìlà fi maftorido alaykum ó ní pé ní gbígbà tẹ́ mọ̀ ṣe bí ẹni ṣàpọ́nlé yóò mọ̀ sábtì torí pọ́jọ́ yìí sọjọ́ tẹ́ gbọdọ̀ tó gbé tóbi àwọn yahudu náà mọ̀ ń gbé tóbi àwọn yahudu ni wọ́n mọ̀ gbé tóbi ala kulli àwọn ọ̀rọ̀ wá pọ̀ táwọn onímọ̀ sọ lórí ọ̀rọ̀ hadithi ètò tó ṣe pé táwọn náà discourse kọ́ òun náà ni pé alistisna'u dalilu tanawuli yíò láàmọ̀ rí àwọn àbúyà àwọn afáwàdì ọba fórí inú tuhfatul ahwazi a ti mọ̀ rí bẹ́ẹ̀ náà nù aunul ma'abur sharri sunan abi dawud ọ̀tọ̀ gọ̀rọ̀ àwọn tíra tí wọ́n mọ̀ ní pé istisna'u tá nábi ṣe yẹn bí hadith yẹn pé illa an takuna sa'ima tá nábi sọ yẹn do afwan illa fi mafturidu alaykum tá nábi sọ yẹn bí hadith abdullahi ibn busr àbí hadith sammas bin tubusr ìkí ìdàbà lè pè mẹ́ ipe istisnáwù yẹn dẹ̀lì ìlú tanawuli tí ojú mọ̀ lẹ́mí sọ pé ẹ má gbàwẹ̀ ń jọ sátọ̀dẹ̀ o àyàfàwẹ̀ tán bá ṣe lọ́rọ̀ èèyàn lé yín lórí o ipe àyàfi tó ti wọ́n ó kú ò ní kẹwa ní àyàfi ẹyọ kan ni mọ́ pé àyàfi yẹn náà yóò máa fàyè gba gbogbo àyàfi àyàfi tẹ bá rí pé ẹ lè gbé sábẹ́ rẹ̀ ayẹ́kọ̀ọ́ sọ pé illa an takuna sa'ima àtúnwà mọ́ sọ pé illa fil ayyamil fadilati allati raghhabana fiha rasulullah sallallahu alaihi wasallam àyẹ́pẹ́ àtúnigà ó tàná wálà àwọn ọjọ́ míì ọjọ́ tó fi rú àwọn ọjọ́ àwọn tó bá bọ́ síjọ́ sátọ̀dé ẹ̀ ní fojú pé sátọ̀dé ilẹ̀ ń gbààwẹ̀ mọ́ torí pé sátọ̀dé ìkọ́ ló kàn wá ń bi irú àwọn ọjọ́ yẹn in tó kàn wá ń bi àwọn ọjọ́ yẹn gẹ́gẹ́ ni arọ́fà tó wáyé mẹ́ in tó kàn wá ń bi aṣọ́rọ́ tó jẹ́ ni pé aṣọ́rọ́ tó fọ́ọ̀lù síbẹ̀ in tó kàn wá níbi àwọn àyámùlìbìdì ni pé àyámùlìbìdì tó wà mẹ́ àmọ́ sábìtì tá ànábì sọ ni pé kẹfẹ́ gbàwé nítorí pé yóò mú sábìtì yóò mú sábìtì kẹgbàwé yóò mú sábùtì lè anahu yóò mú sábùtì kẹgbàwé ń jọ sátọ̀dé nítorí pé ó jẹ́ sátọ̀dé àti pé sátọ̀dé yẹn gẹ́gẹ́ oníkókó ọ̀rọ̀ kì í ṣe pé tí nǹkan míì bá wa lọ rèé já wa tó fọ́ọ̀lù síjọ sátọ̀dé nǹkan míì yẹn lẹ́mọ̀ wá wò ẹ̀kọ́ pé ó kàn dẹ̀ wá bọ́ sí sátọ̀dé ni o torí pé tọ́jú àràfò ò bá bọ́ síjọ sátọ̀dé ìbá ti gbà náà nu àmọ́ àwọn tó ń pé ọjọ́ sátọ̀dé lè tán ṣàwọn yahudu yìí tí ò bá tí ì di sátọ̀dé láyé wọn ní fún ọjọ́ tó kù lápọ̀lẹ̀ gẹ́gẹ́ bí wẹ́pà àwọn mùsùlùmí lè nìyàn bí ò bá jẹ́ ọjọ́ júmà ní gbogbo ọjọ́ tá a máa ń lò ní ayé kò sọ́jọ́ tó lápẹ̀lẹ́ mọ́ nínú gbogbo ọjọ́ tá a ń lò ní ọ̀sẹ̀ tó tó ọjọ́ júmà báwa ti máa ń mú júmà bẹ́ẹ̀ làwọn yẹ̀húdù náà kò wá sọ́jọ́ tó ń gbé tóbi tó tó ọjọ́ sátọ̀dé sójọ́ tí mùsùlùmí náà bá ti wọ́n gbà wọ yóò mú sábìtì

ìjẹ́ ajẹ́ mọ̀ pé ní gbogbo àwọn mùtàkọ̀dìmù àwọn afá tí wọ́n ti lọ nínú àwọn àwá ìlú mi nílẹ̀ ọ̀lẹ́mà kò sẹ́nìkan tó sọ pé haramu ní ká gbàgbé ọjọ́ sátọ́dẹ̀ kò sí ní tíra wọn olóòfà ṣíkìlá lọ́wọ́ rahim allah nígbà tí kan náà ah, ní ìmọ̀ wọn àrọ̀ ká tó wá sọ pé àrọ́wì rọ́ à torí pé àrọ́wì ó ṣeé ṣe kó rọ̀ wá máa làyàrọ̀ ó lè ṣe rìwáyà kó sì ní tí mo rìwáyà yìí bó ti rí rèé ṣùgbọ́n ní fẹ́kàn yóò sì ṣe tó yapa sí àrírú ẹ̀ tó pọ̀ bẹ̀rù àwọn àhàdé àníyà sí bẹ̀rù lè ní jama sójú ọ̀tí píká ní rọ́wìl hadithi sàbákan wọn kò ṣe fi gbogbo ọwọ́ gbà tàbí wọ́n rẹ̀ òpá àfáà olóbáwájú wọn àṣíkùnlẹ̀gbà rahimahullah awárí ọ̀rọ̀ kan tí al-imam Tahawi sọ nínú màá ní mushkilil àfà àwọn ní pé àwọn àfà àgbà tí wọ́n kó ti hadithi yìí tán aláwọ̀ ara àwọn àfà kan tí wọ́n wá sọ pa hadithi yìí látara hadithi yìí tí wọ́n sọ pé ńgbà náà àwọn ọjọ́ sátọ̀dé kò yẹ ká máa gba wọ́n mú ọ̀rọ̀ nìwá wọ́n sì máa ń sábà mú ọ̀rọ̀ al'imamu sahabi wa dáadáa wọ́n ní fàzáhàbà kọ́wọ́n ila hadha al-hadith fàkárìhù wọ́n wá kàríhà tí kàráhà yìí sì rèé ó ní ìmáàlù méjì wà áṣùlù sí ní lọ́dọ̀ láwọn afábá dárúkọ kàráhà báyìí tí ń rí híyà náà mọ́ sábà sọ kéṣe pé tàhìrìmíyà kátẹ̀wálẹ̀ àti tàhìrìmíyà náà ni ọ̀rọ̀ yìí wà mójúmọ́ lù kọ́ ó mú àwọn àfáà yẹn fi wo kílẹ̀ rí àwọn àfáà yẹn lórí hadithi alimọ́mù tọ̀háwí ọ̀rọ̀ sọ̀rọ̀ yìí ni nígbà àfáà kan náà gbọ́dọ̀ gbàgbé sátọ̀dẹ̀ wọ́n ni wọ́n kọ́ láfọ́n fi ìdá àdíká àkọrùn aláwọn àfáà ní ilẹ̀ tó yapa wọn falamjaro obi só ní ibà àtà wọn lẹ́sì láburú ń pa wọn tábàlíkọ́ lọ rí mọ́rọ̀ àfáà tó gbájú ọ̀rẹ́ yọ kan táàrí ẹ̀yìnbá ọ̀rọ̀ alìmọ́mù tọ̀háwí ni ọ̀rọ̀ yìí ti wà mújúmọ́l àmọ́ ká sọ pé ó dá ẹ ìmọ̀mù káwá dárúkọ àfáà kan da ìrẹsì pé àfáà kan sọ báyìí kò sáfáà tá a lè dákọ nínú àwọn mùtàkọ̀dé mú náà tí wọ́n ṣé ìmọ̀ mọ́lìkì láfẹ́ sọ ni Abu Hanifa láfẹ́ sọ ni alìmọ́mù Shafi láfẹ́ sọ ni àìkókò tẹ́mi tá dárúkú láàlìmọ́mù Ahmad ibn Hanbal kò sáfà lọ́wọ́ fòkọ̀ ha kí wọ́n ti lọ al-mutaqaddimun kọjá pé alìmọ́mù tó ha ń sọ pé fazahaba qawmun ibẹ̀ náà láti òkè ó dàbí pé àti láwọn kan tán sọrí àmọ́ àwọn ẹ̀wọ́ ni wọ́n gan wọn dákọ̀ wọn yíò túnmọ̀ sí pé ọ̀rọ̀ yìí kò yẹ ká dà kò yẹ ká lára wa lóògùn nù torí pé kò yẹ kó jẹ́ ká ọ̀rọ̀ ńlá báyìí náà wà ládúwò àwọn àfáà tí wọ́n ti lọ àwọn àfáà jankajanka àwọn imam malik imam shafi alimam sofiyan osaori alimam sofiyan ibn ibn uyayna àtàwọn jankajanka lọ àwọn àfáà káwàrí kí gbogbo àwọn àfáà ní ti lọ alárùwà abdullahi bin mubarak kí gbogbo àwọn ní ti lọ wà sọ imam zuhuri nínú àwọn àfáà àgbà tán wọ́n kọ́ dá sọ̀rọ̀ hadith láyé nù gbogbo àwọn yìí wọ́n lọ àwárí kan wá sọ̀rọ̀ nípa pé ẹ̀yìn ẹ̀yìn ẹ̀ gbọ́dọ̀ gbàgbọ́dọ̀ sátọ̀dẹ̀ o ah! orí ẹ̀ káàlì woman lẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam káwà lódìdí ọgọ́rùn ọdún ní alákún sì mọ̀ jẹ́ wọ káwọn èèyàn sì mọ̀ sí á ọlọ́run ọgbọ́ òkú àlè woman èké kó wájú olóyìn dọ́là ara fa ala kulli hal ọ̀rọ̀ yìí ti gùn jù bá ti fẹ́ kó gùn kan lọ jẹ̀mọ́ abiluwa wa kọ́ lọ́mọ ṣàfihàn tẹ̀ bá béèrè á máa ṣe àwọn ìzálàtú ṣùgbọ́n أما بالله بمنه وكرمه يعز وفضله كما شاشا لكم وتاليكم والبوهي الكوكاوة وصل لهم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه وسلم سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون